<laughs> ara mi ti wà lọ́dọ̀ yín o. àkànkẹ́ mi. Hmm. tílé ò báyìí ti ṣù ẹ báyìí o kì í wọlé ìwà kí ló dé. ilé kẹ́mi ni mo wà mọ́mì we've been studying exam is around the corner. ẹ ẹ dẹ wá rí ìta ni o ìta lọ́hùn ló wà ṣé kí n máa yín gbé wá. ìwọ máa wọrí jọ ṣe ibi tí basket yẹn wà yẹn náà ní kejì wa. àsọtúnsọ ọ̀rọ̀ àti ìkìlọ̀ ni ò kì í jẹ́ kí ọmọlúwàbí ṣìnà. Eh, kì í wá rẹ́gísítà. kò gún ẹ méje tán sórí ohun tí wọn bá lè dín bẹ̀ lọ́ọ̀ mi tá a lè fi jẹun ni yìí sì tún gbọdọ̀ yọnu ẹ̀ tí ẹ̀ ń bá ti yọnu ẹ̀ nínú gbogbo alẹ́ bí ọ̀pá nílé yìí o. ó ṣe wà yẹn first degree ọ̀nà ni o hmm. ṣé kò yẹ kó wáṣẹ́ pẹ̀lú first degree yẹn ó tún ní good body ó tún gbóyìnbó ó ti sọ̀yàn òbí tí mò ń gbọ́ tó ń bẹ́yàn kan sọ̀rọ̀ tó ń sọ english gidi á lè wáṣẹ́. bóyìn sì ti lọ lò fẹ́ ṣe master. I love you too. Wow. denudenu àbí ó ti yá wèrè. hi. do you have a second. Huh? I needed help with. Bagadi sọ̀rọ̀ pé tomati ni bá wash it instead. You know, if you can put in a word for me somewhere. Sadat! Water! Ah. What? And uh, as for you, Agent. Sir. Please. I will need a special security for my life. Um, look here, Agent. What is the way forward? The next line of action is to delete him. Eh? Kí ah, my baby girl. Obama yìí dé sí No! Mo observe pé ìgbà tá à ń sọ̀rọ̀ lánàá. Ó dàbí pé Show ṣọ́ ẹnu kò. I think there are some things tó fẹ́ tó fẹ́ sọ tó mọ bó ṣe máa sọ. ṣé rí tẹ́yìn bá ti ṣáà ti dìbò fún wa tẹ́ ẹ ti rí pa àti wọlé táwọn náà dẹ̀ rí pa àti wọlé pẹ́ dìbò fún wa gbogbo nǹkan tẹ́ ní ká ṣe kékeré ni. ẹ máa dúpẹ́ o. Does this face look familiar? What goes àwọn security tó kó wá lé mi gbàtú ẹ̀yọ ni wọn gbàtú ẹ̀yọ àwọn eléyìí ò lè dá àwọn obìnrin mú ọ̀dẹ́ kọ́lé. ó má tó yé ṣé ẹ̀ṣẹ̀ ní ká wálé ayé ká tún bímọ. ọ mi lè nà yín mo sọ fún yín pé mi lè nà yín ṣé rí ọjọ́ tí wọ́n máa tí wọ́n máa wà yín tí wọ́n tí wọ́n máa ni wọ́n pé tí wọ́n sọ pé jáde ẹ̀ ni. jáde ọkọ àfẹ́sọ́nà mi nìyẹn Fọláwọ. that's good. Blessing. I'm happy to meet you, sir. Um, I would entertain some. Oh God. Kí ló dé tó ń pè é? Arìnrìnrìn kí wọlé sórí. Bàbá ṣe gbogbo. Ṣé ọmọdé ni mí ni tá a máa fi kọ́ lé mi kiri? Ẹ̀yẹ́ ni o máa sọ, kò sí bí ọmọ ṣe lè dàgbà tó. Kò lè dàgbà lọ́wọ́ òbí ẹ̀. Ọ̀lọ́ ni ọ̀la o wọ́n ṣàní kò yọjú sí àwọn ṣá. wọ́n yọjú sí wọn like wọ́n fún mi ní branded car. jẹ ká ah, no this calls for celebration baby thank you thank you. thank you so ah you are God sent ọlọ́run kọ́ ọ̀dùnkù mi ó dẹ̀ fi ẹ́ kẹ́ mi ni ìwọ gángan nìkẹ́ olúwa ayé mi. má wọrí ten million yẹn máa pé àní má wọrí sẹ i got you má wọrí. bọ̀bọ̀ ni n ò ṣe gbọ́rọ̀ sí pop sílẹ̀ mi kọ́ra jẹ́ kó máa bá tiẹ̀ lọ. ká tiẹ̀ ti ní feelings ti wà involved ìgbà mélòó ni feelings fi ń kú